omi ò ní dá àmọ́ láwọ̀ ìrọ̀ onírúurú adíkọ́ ní kálukú nye Вот он kẹ́rẹ́kẹ́rẹ́ ó pé ọmọ wákàtí kan wẹ́rẹ́wẹ́rẹ́ ó di ọmọ ọjọ́ kan kẹ́rẹ́kẹ́rẹ́ ọmọ pé ọmọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ó di ọmọ oṣù kan oṣù kan. wọ́n bí tó ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi wáyé lẹ́ẹ̀ẹ́dó èèyàn mi wá wà láyé tẹ́jọ ṣe kékeré tó jẹ́ pé kò níbi ayé kìí bá iyọ̀ wọn àfi dúpẹ́ lọ́wọ́ lọ́dún mọ̀mọ́rin níbi ààrẹ mo bọ́ dúpẹ́ ọkọ̀ mo jí sọ́lá ọkọ̀ ọkọ̀ rẹ̀ mo bá mi tọ́jú rà. ọjọ́ tí kòkòrò oríbù rẹ wà ọjọ́ bàbá wọn dájú rò níkan léèlé ọjọ́ náà ni bàbá wọn dájú òkun òkun ló ní kòrò ló lọ wẹ̀ èmi ò ní fọlọ́rọ̀ ó lè di gbólógun lọ àgbè pàjẹ́ bá ọ̀nà. igun ni wọ́n jẹ́ over òkè tìrì máa wó ní tìrì ní tìrì èèyàn tó fẹ́ bẹ́sù jẹun tí bí àákùn ọ wọn nílé ìṣẹ̀bọ arákàlà àṣòro ìlàkàgbà máa wọlé látàgbà máa wọlé balẹ̀ tèmi èébúdọ̀ lámọ̀rí hàn níbẹ̀ mọ̀jọ̀ òkòrè ó sanwó gani adams ìtẹ̀mí ààrẹ ọ̀rí wọ̀ ní payí mọ́ mi lọ́wọ́ ìkọ̀lẹ́ ọmọ òrùn ọjà ọmọ òrùn ké ọmọ òrùn músọ̀ lé ọmọ. ṣe bẹ̀rẹ̀ lukú kábọ̀ kọ́ bá wọn wá ó sọ pé òun mọ̀ yá jẹ mo yá kó mo lọ rè é yẹn kọ fún òun mẹ́ta ni bàbá yìí dá sọ fún eégún jọ́sí bàbá yìí dá sọ fún eégún eégún dá tiẹ̀ borí ètò ẹ̀dá fòsà lọ́lọ́ tiẹ̀ má bì èyí bàbá yìí dá fòta eégún lọ́tún nìyí ọmọ orò lọ́sì ọmọ eégún lọ́tún ọmọ orò lọ́sì ìwọ lọmọ dẹrẹ ẹni ní ẹmọdé tẹ wá fọ̀rọ̀ ìhà ìdílé bàbá yìí tọ́ sí ẹni kí ìkúnyẹ lẹ́bẹ̀ kí ìlọ́kà tán mi nìjọ ìkúnyẹ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́bẹ̀ mọ́ ìlọ́kà tán mi nìjọ àkàkà ìfọ̀rọ̀ yà mí pẹlẹbẹ ti ìbàbà yìí gbélé mi lọ́wọ́ ọkùnrin náà ẹ̀jẹ̀ yẹ wẹ̀wẹ̀ èmi ní kẹ́ ẹ wá fọ̀rọ̀ ìhà mi lé mi ni yọ mo kú yẹn lẹ́bẹ̀ tán mo ro kàkà mi ni yọ kàkà kẹ́ ẹ gbòòrò yàn mí pẹ̀lẹ́pẹ̀ di lẹ́gbẹ̀lẹ́ mi lọ́wọ́ ó wá tẹ̀lé kẹtẹ̀ wẹ̀wẹ̀ èmi ní kẹ́ ẹ wá fòrò yàn mí lé yíyọ sí ẹni kí n kú yẹn lẹ́bẹ̀ kí n ro kàkà mi ni yọ mo kú yẹn lẹ́bẹ̀ tán mo ro kàkà mi ni yọ kàkà kẹ́ ẹ gbòòrò yàn mí ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀ di lé mi lọ́wọ́ mo wá kí

ọlọ́ta yẹn lárẹ̀ ló ọmọ kan lọ́jẹ̀ lárẹ̀ ló ọmọ kan lọ́jẹ̀ ọmọ adẹ́dayọ̀ àlàó ẹ̀dẹ́kun níbo ló wà orí ẹ̀ bá mi wà ọmọ oníkò yẹ ọmọ àgbáyùn yẹ bí lọ́lọ́ ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó yìí tèmi ọlọ́mọ dáńkọ́ ọlọ́run tó yìí tèmi báńkì ẹ̀yìn àlàó. gbogbo ni mo fẹ́ kórí kì í bàbá rẹ̀ elégbòye ọmọ akọrin yan mi lólu ọ̀rẹ́ mi ọlọ́ta ẹ̀kí ọmọ lérí ikú kogu màgbà mọ́kànlẹ̀ kogu wò ọmọ àpàtì ẹ̀yọ̀ ìkòyí ọ̀rọ̀gùn àbọ̀ àrògùn ogun yóò lọ ogun àjàwẹ̀yìn ìmúlẹ̀ oníkòyí ogun ojoojúmọ́ amúlẹ̀ bàbá gbẹ̀dẹ̀ gbẹ̀dù gbẹ̀dù gbẹ̀dẹ̀ gbẹ̀lálùkù ògbẹ́bàdàn bí adé máa rìn bàbá yìí lọ báwọ̀ báwẹ̀ ọ̀sẹ̀ ọ̀mọ̀ bẹ́ẹ̀ kan là yìí gbé yẹ bí lólu ọmọ kakú lakọ́tọ̀run àròní kútorí bìbí ọmọ ẹrù ìsànìsàn ọlọ́mọdámọ wọlé ẹ̀mọ rọra ọmọ bá mi tọ́jú ọ nítorí ọmọ àgbàyàn ikọ̀ ní ọmọ àgbàyàn yẹ bí lólu ọmọ bá àlà lọ́dún mọ́rí bá ọba ta kó kọrin wọ́n rí àlà àlà wọ́n dé láyọ̀ wọ́n yá máa bá ń bọ̀ mi àwọn mi ni ènìyàn mi ni láti ọjọ́ tó fi pẹ́ àlàó ìfọ̀ ní kọ́nire wèrè wè lágbára ọlọ́run ọba ìwọ làlà wà ní púpọ̀ lẹ́yìn ọ̀rí mọ́ kí àlàó ẹni kò lọ́wọ́ níbi lọ́lú ọ̀rẹ́ mi ọlọ́pàá ẹ̀dín ọmọ àlérí ikú kogun gbélé gbẹ̀dí gbẹ̀dẹ̀ gbé lálùpọ̀n bí a bàbá yìí lọ gbáwẹ́ ọ̀tí pẹ́bì kan là yìí gbé mọ́ yẹn fi ń lólu ọmọ kakú tako tọrùn àròdìkú torí tìbí ọmọ ẹrú fi ìsànfìsàn ìkòyí ọrùn àbọ̀ ọrùn ogun tó lọ. àníyàn ni ó. sì tó lù wù ọmọ alágún adé o ọ̀rẹ́ mi ọmọ alágún àrè tó lù wù ọmọ àrè mọ́ta ọmọ àtàmọ́ta tó lù wù òní ìmáta ọ̀la òní ìmála ọ̀la kò jẹ́ àmẹ́ni máa là tó lù wù òhun lábẹ́rẹ́ ìjọ òdùrú ọmọ agbóhó bímọ ọmọ akọlẹsẹ bíi àlárì àlárì kọlẹsẹ òun wọlé ọmọ pẹlú àrọ ọmọ abẹwùrí kọ bí òjé bẹ́ẹ̀ ti máa lẹ ẹsẹ sọ bí bàbá yìí bá ti lówó tó lè wá sókè mọ òdùrú ọmọ agbóhó bímọ. ọmọ ayé yìí òtòkòrò rojú ẹni fà á ẹni fà á ò máa wo òtòkòrò èèyàn tó wọ́ ò máa fojú rẹ lọ ọmọ ìyá òtòkòrò ọlọ́sì máa fọ òtòkòrò ṣubú ṣubú ṣubú ṣubú ó lẹ́nu lu òtòkòrò òtòkòrò yóò máa ṣà ní ṣubú òtòkòrò ọyọ̀rẹ́ dùn mí ó ní ìkúlẹ̀ tèèkán kí ìṣúkúrí kí ìtọ́jú sọ̀tọ̀ òun òdùrú ọmọ kúrú bímọ ọmọ lágbára mọlápàrẹ tọlọwù ọmọ ọmọ ẹfọ kan wọn àjọ yẹrí ogun ọmọ kan wọn àjọ tètè nbàmàdé olólà tí kàtẹwọ màdúgbò owó abẹ wọn èé gbowó là lọ́hùn ọkọlákan ọkọlákan tọlọwù bẹ gbowó là lọ́hìn gbẹgẹdẹ là bẹ pé ààrẹ ọsàkúndélé bàbá mi bàbá mi àtàndá Adéyẹmí. Kábíyèsí. Ìbá ṣe pé Adéyẹmí wà láyé. Ṣé bájọ máa wà níbí náà ni? Lámídé àtàn àtàndálọ́lá. ṣe pa láti lẹ́yìn mi bá mi àtàndá ọba làmì nìdí jẹ́ láìwọ̀lá láìwọ̀lá kọ bí ewu agbára bí ọ̀tá yèrèpè oníbìkan àgbámú gbogbo ara níbi tó ní àtàndá ọmọ wípé àtàndá lọ́fẹ̀ẹ́ àrí yóò wọ̀dọ̀. ariwo ezi yóòfòdò ariwo ezi ajínigbèjì ti fi jónámálé kò rẹ́ni bájà wò kiri kọ̀rọ̀kọ̀rọ̀ agbára òjò tí bánijà tí gbòde bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni láìwọ̀ lálọ́ máa ń lọ́wọ́ kó báàmì àtàdá lọ bẹ́ẹ̀ láyé má ebúdọ́lá kù kalẹ̀ níbẹ̀ hù ìlú fẹ́mi lóye wà hàn. gbálẹ̀ ládàbà tí o ní pẹ́ padà wá àdọ̀pá lágbára ọlọ́run ọba o lẹ́hàn mo mi tèmi ni olórí ire ọmọ olórí ire ipò nígbà àtọ́tọ́jú apẹ́lóye tèmi apẹ́lóye tèmi tèmi kówó pé kówó pé tèmi ní ọba mi o gbogbo gbogbo ládàá. wọ́n ṣe wọ́n bẹ láàlà yí ara bá ń ti gbogbo wọn. ọmọ olókojò sọ̀kọ́ yọké ọmọ àríkẹ́yà gbọ́ngàn òkùnrin arọ́ mi wẹ̀ ikú ni ọmọ ilẹ̀ òbí tẹ́ni kọ́ńtà akọ́lóye máa wọlé máa wọlé kan rọra jẹ́nẹ́rà sẹ́kìtì máa wọlé akọ́lóye yẹ̀kú ìmọ̀jísọ́lá máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ìyá wa mo rí ẹ dákun ẹ dákun ẹ fi ẹdẹnu onílò ní jẹ orí yín ló sùn ẹ làwọn báyìí wá o bàbí olóògbé fọyọkẹ ọmọ àríkẹyìn gbọngàn òdò làárọ mi wẹlẹ arolu ọrí ọdún mi ọrí ọrí ọdún tòsí òun la fi gbẹgùn nínú ilé olókojò sọfọyọkẹ ọmọ àríkẹyìn gbọngàn òdò làárọ mi wẹlẹ arolu ọmọ akẹmi òjọtọya ẹ má ṣe gbé mi fọyà olúyọlé ọmọ àjọrò sùn ìbàdàn lé olúyọlé ọmọ àjẹpítẹ ẹkẹrẹ àwọn mo fi kàn fọrí mu ìbàdàn mọjàmọjà wọn fi kára ara wájú lẹ́rú ìbá orí kákàlù kó kó bẹ̀rẹ̀ ìbàdàn ti mẹ́rú tí ẹrú ẹ mẹ́rú abẹ́rú mú wọn lẹ́rú rẹpẹtẹ lójú ogun ibi ogun parí sí ni wọ́n pè lówó ọba ibi ogun kìí sí ni wọ́n pè lùgbẹ̀ ìbàdàn lé olúyọ̀lé ìbàdàn lú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá ìlú bíkúnlé olódò ó sáré olúyọ̀lé ọmọ àjòròsùn ọ̀rí olókòtò sọfọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yẹ gbọ̀ngàn òtò lárómi wẹ̀lẹ̀ àrólù èmi ni òjò ọmọ àrólù owó ìgbé ọmọ kẹ́mi òjò tó ni wọ́n ní kí a má ṣe gbé ọkùn ọ̀yà gùnkàgùnkẹ́ ìyẹn òjò tó sà ẹ má ṣe gbé mi fó sàdáwẹ̀ ìkẹ́ mi bẹ́ẹ̀ àmúṣe ìyọmọ ènìkẹ́ ìyọmọ òróró ti bẹ lọ́nà tẹ̀sà ọmọ ọmọ ọmọ ṣẹ́ńpọ̀ gàrí gàrí gàrí gàrí gàrí gàrí bàbá wọn ní ọmọkùnrin òpin lọ báyìí dé àrẹ̀mú mi dé kọ̀mọ̀ndà mi dé obìnrin ilẹ̀ ń wò ó ọmọ fábíyì ààrẹ mú kọ̀mọ́dà ti délére ńlá gbáǹgá rẹ̀ mú máa wọlé ọjọ́ ìyá rẹ̀ mú kọ̀mọ́dà ti ńlá èrò pàwọn níye first president wọ́n bẹ ní ìbẹ̀rẹ̀ níjọ yẹn àdìbò láàrin aago mo wá fọwọ́ kó ní olórí kiri àrí alára pẹ̀lú ara rẹ̀ kálẹ̀ ní àkójọ bí ewì ara. jù ọmọ olùlásìkà èèyàn tó ṣe lọ́sọ̀ ó lè para rẹ̀ lọ ọmọ alákẹ́sì òní aláwọ̀jọ wọn ikú jẹ́ lówó lágbá yìí omi ọ̀nà àlejì akọ̀tẹ̀ ètò òwò bàtà tọ́jẹ́ ètò bàbá ń tẹ́rí ọdún àrè ọ̀jẹ́ tí gbogbo ẹ̀nà òwálé akáàkóńsá ìrókòkóńsá ẹni ẹni àrè ọ̀jẹ́ yóò gbogbo ẹ̀nà náà lé lórí ikú jẹ́ àbámi alákòóso òkú ikú jẹ́ Daddy. yín jajá òkú wọ́n jẹ́ ìmọ̀kún ọmọ ọ̀rọ̀ nire èjì ní gbé bàmí ara làgbẹ̀ẹ́dẹ ọmọ ìrìlẹ̀ ẹ̀sán àgbèkò yọkùlà tí ń bẹ lọ́nà ìrè bó bá tó wù mí má ní ìjẹ̀sà bẹ̀ni ọmọ ẹ̀rẹ̀ òbí tẹ́ni gbọ́lá ọmọ agolóforo ní ìmòye ìjẹ̀sà tó kún làlù tí mo gbọ́ tí kalẹ̀ ẹ̀ mọ́ béèrè ọ̀wẹ̀ ọ̀rìn òkè kéèké aṣọ lóde ìgbàjọ ọgbọ́dọ̀ tiẹ̀ mi aṣọ àwọn ìjẹ̀sà ètò orí lọ́jà ni ọ̀rọ̀ àwa fún nílé mojísọ́lá màríyí tó yeye kúlú mọ́níye wọn ìjọ lóye ẹ̀dùnmọ́ bàbá rẹ̀ ìjẹ̀sán mọ́dún má padà ogun ló torí ikán ogun jawúsá ogun torí òrò jàbàdàn ogun torí òbí òjàjẹsà ogun jawúsá ogun kókún ogun jàbàdàn ogun kòrò lọ ogun jàjẹsà tẹ̀bí ogun òbí lọ wọn ò lè gbàgbà jẹsà kí n má gbòbí ìtókó ogun làlú wọn gbòbí lọ́rẹ̀ ọmọ ogun tí gbani tí gbàgbẹ́ ni bẹ́ẹ̀ ni ọmọ ẹlẹ́ òbí ńlá lẹ́sà bá bàbá wa ti dé. On the stage. sílọ̀n bàbá ẹkú kalẹ̀ níbẹ̀ o kábíyèsí alágbàdo ni mò ń wí lọ́wọ́ ọ̀sẹ̀ mo dúpẹ́ ará akémàjò ọmọ akéméjì ọmọ àjò méjì ọmọ àjọgbẹ́rú mọ̀mọ́ àjọgbẹ́kọ̀ mẹ́rú ní ìsinmi ẹ̀kọ́ wọn gbọ́dọ̀ sènìyàn ọmọ wípé gidi ẹnu òbí ni lódò bá nílì nílé ọmọ àwọn sẹ́nu ní ejiye ejiye ejiya ejiya ejiya na bẹrẹ kuma tẹ o ejiye pápákápá. ejiya na bàa. Yeah.